أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọba lórí àánú àti ìdára orí tó ṣe fún wa ọba tó ṣe pé pẹ̀lú àánú rẹ̀ òun náà ni a ti so ìdókòwò wa rọ̀ nígbà tí ọdún ìfúnra wa tó súnmọ́ pẹ̀lú ọlá rẹ̀ àti déédéé rẹ̀ àti dáadáa rẹ̀ náà ọlọ́run tó ní kémi àtẹnìkọ́ ọmọ wa ká máa pàdé ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣe lọ́wọ́n bá ti ọlọ́pẹ́ ṣe ní ìpìlẹ̀ àti ní ìparí. ìjọ ọlọ́run tó kọ́ àti ìgbẹ́ rẹ̀ kó máa bá òjijì ọlọ́run anẹ́dùwà Muhammad sallallahu alaihi wa sallam. ẹ sọ́la àwọn ìlànà rere ìlànà tó dára tó là kalẹ̀ fún wa kalẹ̀ tó la ìlànà yìí ìyẹn náà lè dáná tí gbogbo ẹni yóò tọkọ tí ó tẹ̀lé lánàá tí adam sọlá ń gbà kalẹ̀ náà àwọn náà ìlànà tí wọn tí wọn ń náà àwọn náà sọ tí wọn fi dé ààyè òdodo tètè iná ọlọ́dọ̀ kò tẹ̀wá ní ẹni náà ìní àtẹnukọ̀ kan wá ti wá nílẹ̀ lórí ìlànà nẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wá ṣe wá ní kàpàtó nínú àwọn ọmọlẹ́yìn rere wọ́n tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa èyí tá à ń bẹ̀ wọ ọlọ́wọ́n wa pé kọ́ ọ́ dàkún tí wàá bẹ̀ kọ́ sí ọdún sí wa pẹ̀lú wọn. ní masjid wo ìlú péjú ní òkè ìdàbọ̀ ní ìlú ìsẹ́yìn òun náà ni a tún wà tí a tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí à ń bá bọ̀ wá nínú tírà sharh salatatul usul tírà gàgà dídé salatatul usul tí al-imam. المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى ètò ti pé ṣáṣọ rẹ ti àǹkà ọjọ́ ti olùmọ̀wá ṣéèkù wa àtọ̀zán kí ọlọ́wọ́n bá kọ́kọ́ alẹ́ fún àbúrò àti sọ̀rọ̀ lórí wọn. òní ni òru ogún nínú oṣooṣù ìṣèjà bíi ti òru àlàrúbá nínú oṣooṣù ìṣèjà ti ti oṣù ẹlẹ́ẹ̀kejìlá wa nígbà tí ìjọra ànágbà Muhammad sallallahu alaihi wa tó di ẹgbẹ̀jọ ọdún ó lé ogójì ọdún sàbàbí fourteen forty yẹn ni pé orí jẹ́ twenty twelve fourteen forty. ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ibi tí a bọ̀ sí lónìí inshallah ta'ala òun náà ni ibi tí wọ́n ti mú ẹ̀rí wá lórí wípé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ti pé ẹ̀sìn fún anábìwá mùsùlùmí sọ̀rọ̀ láti sọ̀rọ̀. òun náà ni ẹ̀rí tí a bọ̀ sí lónìí qala rahimahullahu ta'ala wa dalilu qawluhu ta'ala a'udhu billahi minash shaytanir rajim al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. olùmọ̀wá sheikh wa muhammad abdul wahab ní ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn tí wọ́n ń sàlàyé fún wa nípa bí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá bó ṣe sọ òfin kalẹ̀ fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam nítorí wá di ọjọ́ júmọ́à tí di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù Dhul-Hijjah bákan náà ní ìgbà tí hijira di ọdún kẹwàá ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá wa sọ áyà kalẹ̀ fún ọjọ́ Àrafà wípé al-yawma akmaltu lakum dinakum òní yìí bí hajj ti wà ní sọlá tó ṣe gbẹ̀yìn tó tún ní wà ní ìmọ̀ tó ṣe tó fi dágbére fún gbogbo àwọn tó ń jẹ́ àlìfọ́mà tó ṣe tó fi ṣe àlàyé àwọn ṣe ń tó fi ṣàlàyé gbogbo tí fún wọn. lónìí gangan ṣe kẹsàn-án nínú oṣù kejìlá ní ọdún kẹwàá bí fún yín. wà á ti mọ́tò àlékún nìyẹn mọ́tì lónìí gangan gbogbo tí jẹ́ bákan náà ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́rọ̀ gbé ìtùlẹ́kùn mọ́ ìsìlámà dìínà ẹ̀sìn kan ṣoṣo tí mo yọ́nú sí fún yín òun náà ní islam. Allahu akbar a rí i pé orí ńlá lélẹ̀ orí ńlá lọ́lọ́wọ́n bá ilé ìjọ láti fún wa lórí wípé ọlọ́run wa gbìjà ẹ̀sìn wa gba ọ̀dọ̀ rẹ̀ gangan nínú ọ̀rọ̀ rẹ̀ fúnra ọlọ́run lọ sọ wípé òní ni mo gbé ẹ̀sìn fún yín mo wá nù òwe tiẹ̀ náà ibi tá a ti gbọ́rù rẹ̀ pé òní ni wọ́n gbé ẹ̀sìn fẹ́ yìí. bákan náà wọ́n ti parí ìdẹ̀ra lé yín lórí mo wá nínú ọ̀rọ̀ ti yín lórí bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti bẹ lọ́dọ̀ tí wọ́n ti dàlù kọ́ ánìlì kẹ́rì mi wípé ọlọ́run lòun parí ìdẹ̀ra lé bọ́yá wo ní ń wá bọ́yá ògbó ni òun náà lọ fẹ́ ṣe christianity ló tiẹ̀ tó lóun fẹ́ lọ ṣe judaism olólóun fẹ́ lọ ṣe buddhism òun náà lọ fẹ́ ṣe gbogbo àwọn oríṣiríṣi àwọn ìròrí tí èsì ẹ̀sìn bàbá lóun fẹ́ kó ní islam lọ sí ó tọ̀ ń kó nínú oríire lọ sínú orí ibu kò sí èméjì kankan nínú rẹ̀ èyí tó bá dàbí rọ àní táwa ń sọ tọ́lọ̀ ń sọ fún wa yìí táǹkà pé ọlọ́run sọ fún wa yìí ẹjẹ́ á rí gbọ́lọ́dọ̀ yìí pé ọlọ́run wa sọ pé wọ́n rọ̀ pé ìtura kò mọ́ ìgbésí láwọn àti ibi tẹ́yìn bá ti ẹ̀yìn aláwo ibi tó ń fa àtẹlẹ́gùn àtọlóró àtẹ̀ntì àti ẹni nǹkan míì àtẹ̀ntì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ibi tẹ́yìn bá ti rí inú ti ń kí ọlọ́run sọ fóun yọnu sí ìfalẹ́sì àbí kọ́ ọlọ́run sọ fóun yọnu sí kìrìsìtẹ́nìtì rẹ̀ sí nínú òwe sí inú kálukú gbé jáde kò sí kò sí bí wọ́n ti ṣàgbélẹ̀ rẹ̀ wọ̀ tó wọn ọ̀ràn ti fi síbẹ̀ tọ́ bá ti fi sínú ẹyọ kan á challenge wọn pé gbogbo báíbù sì tó kù yẹn kọ́ kílẹ̀tì ọ̀pàpọ̀ nínú rẹ̀ wọ́n bá jẹ́ fóònù lẹ̀ ń sọ torí bá dábàá òsì ọ̀dẹ́ gbà bẹ̀rẹ̀ kìí bọ́nu tó láíláí nígbà tẹ̀sán ọ̀pá lùkọ́ adam karim kò sẹ́ni sàngún àwọn òní ẹ̀ẹ́d edition one kò sí kò sí fún alùkọ́ adam karim ẹ̀yọ kan ṣoṣo náà ni bó ti tẹ̀lé wọn atá tó ìyọ́dún ìyẹ wọtọ wọn tọ jẹ mùsùlùmí tí wọn náà wá ń káàkiri tó ń lọ gbà kápẹ́ ọ̀fẹ́ wọnú sọ́ọ̀tì kan má wọ bẹ́ẹ̀ o padà múlì fásitì padà ọba ti múlì fásitì padà tó bọ́ sójú ọ̀nà kó yí kó kó tọ́jú sínú ìsìlámù rẹ̀ tààràtà kọ̀ọ̀kọ̀ yìí síbi tó lọ́ọ̀ lọ tẹ́lẹ̀. ìsìlámù dáa púpọ̀ ọlọ́run ọba ló ti yọ́nú sí fún alẹ́ sí bọ́lá yíṣẹ́ pé abẹ́ẹ́dì islam yà ó ìṣòro ló dé ẹ̀mọ́jà sanra wa ìṣòro ìgbéyàwó wọnú islam ìṣòro sì kọ́ ní mọ́ gbéyàwó wọnú islam tọ́ba ti islam á sọ fún ọgbọ́n torí ìṣòro sí tọ́bi torí ìṣòro sí bóyá lọ fẹ́ lẹ́sàn rẹ wájú ọlọ́run nítorí àdáwò ni wọ́n fi ń ṣe òde torí ọlọ́run tọ́ba sí islam ó sì torí ọlọ́run àmọ́ fáwọn àtọ́ni pé ìṣòro kan ló dé ọlọ́run á bọ̀ ọ̀tán ṣòro lọ́sọ̀rọ̀ pé torí ajẹ́pẹ́kọ̀ wọ̀ ọ́ nínú ọ̀tàn láti ṣe torí tọ́lọ̀ tí kì í bá ṣe torí tọ́ tẹ́lẹ̀ kí lọ́lọ́run afẹ́ fi ìsìlámù ọ̀hún ṣe yẹn sí. ìsìlámù tó ṣe torí tọ́lọ́run tọ́ba dẹ́rù kìí àmọ́ ọlọ́run sọ fún ọ pé ìṣòro rẹ tó torí ẹ̀ tí ò ní kọ́ lọ gbẹ̀sán rẹ lọ́dọ̀ rẹ torí ò torí òun ọlọ́run síbò lọ sí fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ òun ọlọ́run. bọ́lá ti sọ fún àdébìsọ sọ́lá mi yẹn olùmọ́wá wọn wá níbí báyìí láti fi sọ àjíṣẹ́ pé àti píparí iṣẹ́ tọ́lọ́hún fi ránì sọ́lá tọ́lọ́hún parí ẹ̀ fúnra ara rẹ̀ ọlọ́run ló ti yànjú ẹ̀. olùmọ̀wá sheikh Fawzan hafidhahullahu ta'ala wa ra'ahu wọ́n sọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wàlámù yóò tawàfà sallallahu ọlọ́run ti kú láyé lẹ́yìn ìgbà tọ́lọ́run fi gbé ọlọ́run fi ànábì gbé ẹ̀sìn ìsìlámù orí pẹ́sì yanjú torí pẹ́sì ọba yanjú pẹ́sì ògbé tóbi lọ wàhálà ìbá tẹ̀lẹ̀ níbo la ti fẹ́ gbé ẹ̀sìn lọ́wọ́ jẹ́ pé ìsìlámù torí yẹn gbogbo agbègbè lọ́wọ́ pátápátá sọ́ọ́lẹ́sọ̀n lèkó lè zamani wọ̀mẹ̀ká gbogbo àsìkò pátákẹ́rì ẹ̀ máa lónú àwọn ẹ̀rá ti ń tẹ̀lé yẹn kò sí àsìkò tí kùránì àti ìsìlámù ọ̀pá a sì ní torí gbégbà kan rí bákan káwọn sọ pé torí ẹ o abẹ́ yí àyà kan tàbí abẹ́ yí hadith kàlà ṣùgbọ́n yóò sì máa bá wọn. ní gbogbo ayé ní ẹ̀bá tó wá wà ńkọ́ alukur'an àti islam ọba gbogbo ayé wòye ti dára. ẹ lọ islam tó fi ń dàgbà sókè nílùú france táwọn ọmọbìnrin france tún wò sí ìlọkọ bójú tí ìjọba ìlú ó gbé wọn lọ sí ilé ẹjọ́ àwọn ọmọbìnrin náà sì tún step wálé ìpè kí ló dé síbẹ̀ sọ pé a freedom of religion Ah, ìbẹ́ sì tó wù èmi tí mo bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ sì ti wá sí stage yẹn subhanallah káàdì gbélé yìí orí ńlá ni o àwọn tí wọ́n ń dààmú àwọn èèyàn tàwọn tí wọ́n ń parọ́ tàyẹn jẹ́ káàkiri gbogbo àwọn agbègbè jesus islam kìnìkan kìnìkan yẹn ẹ̀rí gbogbo àwọn bíi tíbi tí náà yẹn ti wá islam develop ní rate tó fi ga níbẹ̀ ẹ lọ sí amẹ́ríkà àwọn Quran competitions kan bẹ tó ṣe pé tẹ ẹ bá wo àwọn ọmọ Amẹ́ríkà ni wọ́n ti pọ̀ sí bẹ́ẹ̀ world competition international competition ọmọ Amẹ́ríkà ti fi pọ̀ ẹ dàkún ṣé kò ní tọ́jú ẹyọ kókó ni kó ṣe pọ̀ sí àbí kékeré là pé àníbi èèyàn bá ronú kó dé tí wọ́n fi fìyàn bàbá gbòdò tó bá sí ó yẹ kí kòkòrò ọmọ jáde mú rẹ̀ ni ìtọ́mọ amẹ́ríkà fi jókòó ti kùránì tó fi rí ha ẹ mọ̀ pé islam èsè kékeré lára rẹ̀ ṣé fúnra ara rẹ̀ lọ́wọ́ àtẹ́sẹ́kẹ́ èsè pé lábẹ́ àtìlẹ́yìn àwọn òbí kan ni ẹ mọ̀ pé islam gbẹnu lé àwọn òbí yẹn ìwà àṣeyọ kan wọ èsè méjì wọ èsè mẹ́ta wọ́n pọ̀ òkú táwọn jẹ́yìn wò ní pé àwọn tẹ́ wò fáwọn wọ̀nyẹn àwọn gangan ni àwòkọ́ṣe ti jẹ́yìn rò ṣẹ́rí báyìí tọ́lá lomi ọkọ̀ ti àwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run pátápátá tó ti tẹ̀tẹ̀ ni ìjọba débẹ̀ yẹ́ ẹ̀rí wọn ti bímọ ìwé àbí méjì obì mẹ́ta lẹ́yìn méjì mẹ́ta ó ní ká àwọn ah, ah, ọmọ bẹ́rẹ̀ òsì bẹ́rẹ̀ ẹ̀ lọ́nà òfin kò sí mọ́ torí kò fún àdìsíkì ọlọ́mọ rẹ kọ́lọ́hùn lè sáré ẹ̀ tọ́mọ rẹ bá kọ́ ọmọ kọ̀ọ̀kan ní sìnkú àdìsíkì ẹ̀ bọ̀ wá sáyé torí ẹ̀já sọ́ra ẹ̀já máa ń tà ń ṣe ẹ má fi ra yín bẹ́ẹ̀ tó ti pé mẹ́ta lòun bí méjì àdèdè rẹ ọ̀kan lọ́gbọ́n bẹ́ẹ̀ tẹ̀ pé sọ́kọ̀ láwùjọ nu ọ̀dẹ́ wa tọ́ àwọn àbí tó ti gba lẹ́nu mọ́ ọba ti ọba ti fẹ́ máa wa tọ́ báyìí wọ́n pè é síbi kí ti lẹ́nu subhanallah ẹ̀já ẹ̀jẹ̀ ká ká mú òfin ọlọ́run ẹ̀já mú anabi sọlá sẹlẹmù kó láyé títí sọlọ́run ti anabi sọlá fi ẹ̀sìn wàjá mabihi anẹ́ẹ̀mà ọlọ́run ti fi ànábì gbé ìdẹ̀ra lé wa lórí wa anzala alayhi qawlahu ta'ala lọ́nà bá sọ ayé àkàlẹ̀ fún pé al-yawma akmaltu lakum dinakum òní ni mo fi ẹ̀sìn fún yín wa atmamtu alaykum ni'mati mo ti parí ìdẹ̀ra mi lé lórí lónìí wa raditu lakum al-islama dina mo yọ ní sí ìsìlámù fún yín ó yẹ kí mùsùlùmí ọmọ tó ní ọjọ́ yẹn ni pé gbogbo ẹni tó di olùgbàgbọ́ abẹ́yẹ òdi ẹ̀dí kàlí rẹ̀ wọn náà lọ ra kùránì yorùbá èyí táwọn èèyàn dáadáa tún yẹn lọ́wọ́ Ali Yusuf ni wọn náà fẹ́ àtọ́jú ti English lọ́wọ́ ọlọ́ka àyà yẹn nínú sóràtò Al-Ma'idah ayẹlẹ kẹta tí wọn lórí tọ́lọ̀ ọba ìdíjẹ́ra sọ níbẹ̀ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni tó yẹ kí wọn náà bá wò ó ó lè ní wọn lọ ọ̀rọ̀ láyé àbí òtáàbì àbọ̀n kan tún wọn ṣe rí ni lọ́wọ́ ó pè dáadáa torí pé inú àpọ́nlé tọ́lọ̀ ṣe fún Islam ó ní pé Kùránì yọ ọmọ rẹ̀ méjì kíkọ ní Lárúbáwá ni. bàbá fi túmọ̀ rẹ̀ nínú tákàdá àkọ́ Lárúbáwá sẹ́gbẹ̀ẹ́ kan àkọ́ ìtumọ̀ rẹ̀ sí ẹ̀gbẹ́ kejì èèwọ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run kẹsàn-án pẹ̀lú ẹ̀sán fẹ́ kọ mínì Kùránì nìkan láì sí bára bí kẹ̀mẹ́rẹ́gbẹ̀rẹ́ rákùnrin yá sọ̀rọ̀ gbogbo kìnìún ẹ̀ máa jẹ ẹ bá jẹ kó kálukú ó jẹ kó jáde pé kílẹ̀ mi náà fẹ́ fi sẹ́nu sílámù wọn fẹ́ kọ kúránì ní yorùbá sápáná. èdè tẹ́tọ́ lọ́wọ́ tẹ̀ ọgbà o èdè tẹ́tọ́ lọ́wọ́ tẹ̀ ọgbà irú tó o ti kọ́ yẹn ọ̀rọ̀ fún akájá káti yàgbẹ́ èdè kúránì. èdè kúránì tó ọkọ lásán tí o ṣe áyà kúránì bẹ́ẹ̀ ni lárúbáwá sákàdá tí wọ́n fi ta gbúgbúrú òun náà ni lọ́lọ́mí ìwòrí ní fífi gbogbo kan olùkọ́ ya bó ṣe rí yẹn bá tó wá wò ní pé kóun náà ti sẹ́bẹ̀ yẹn kóun ti kúrò ní Yorùbá lásán. subhanallah káfúrà sí agbègbè yẹn dáadáa. bákan náà nazara ti hadhihi al-aya aya ìsọ̀kalẹ̀ ala rasulillahi sallallahu alayhi wa sallam fún òjíṣẹ́ ọlọ́ sallallahu alayhi wa sallam. wa fi Arafah anabi dúró ní Arafah níjọ́ náà lọ́wọ́ hajjatul wadaa bí a jì ìdágbére rẹ̀ tó ṣe ní yawmil jumu'ah ní ọjọ́ jumu'ah wa 'asha ba'daha lẹ́yìn ìgbà tani sọlọm tó kó ní arọfà yìí anabi lo ìsẹmí lẹ́yìn ìgbà yẹn ní mudata yasi ọtan àsìkò tí ó pọ̀ lànàbí lò lẹ́yìn ìgbà tó kó ní ìṣe hajj rẹ̀ wọn dákọlá ilẹ ọmọ fẹkẹlẹ àìlà anabi bá ti kú padà ó kó lórílẹ̀ ayé ọmọ tó sọmọ kò tẹ ìtòsí kọlọ ọba pàkó láyé lọ́wọ́ ló sáré lọ. wọ́tárọ́kà ummatahu ala al-mahajjatil bayda anabi sallallahu alaihi wasallam ńgbà tó ti fi wálẹ̀ ó fi àlè ó máa rẹ̀ sórí ìlànà tó mọ́ kanga kanga ìlànà tó fúnfún pin ìlànà tí ò ní àbàwọ́n nínú ìlànà tó dáa tó ṣe é gbé fúnfún kíndínní òun náà ní ìlànà náà lẹ́yìnú ha kanaha rí ha níbi tí ọ̀nà náà mọ́dé òru rẹ̀ sẹ́mọ̀ fóònù lọ́dọ̀ tiwọ́ òkùnkùn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni òru Islam bí ọ̀sán rẹ̀ ló ṣe rí torí pé kò sí wákàtí ẹ̀ bẹ́ẹ̀ sí wákàtí ẹ̀ bẹ́ẹ̀ tòfí àkàndá sọ wípé ẹ ayà tó ń fẹ́ tu gba kọ̀rọ̀ lọ rárá àbí sòfí àkọlù mi bá pèlè káwọn pè bá pèlè bá a fẹ́ tu ní màá kọ̀rọ̀ làwọn fẹ́ fi tu Islam ìmọ̀ gbàgbà kedere ìmọ̀ làhàn mí jẹ́ kí n rí kó sojú mi kòró ṣe bẹ́ẹ̀ ni. àmọ́ ká máa lọ fi ìmọ̀ kọ̀rọ̀ kan ìfẹ́ inú kan bá lọ máa fi tú ayé Al-Qur'ani kalla àwọn sòfíà ni wọ́n nìyẹn. tọ́ òru rẹ̀ ọjà gẹ́gẹ́ bí ọ̀sán rẹ̀ la yazigu anha illa halik kò sẹ́ni tí ó jẹ sẹ̀kẹ̀ rẹ̀ kú olórí ìlànà náà àfẹ́ni ìparun ọlọ́mọdé kémi àtẹnìkọ̀ọ̀kan wọ́n tọ́wọ́ wá rí báyìí olèmí náà àti ẹnì kọ̀ọ̀kan náà wá wà nínú ìlànà àdẹ́kùn sọ́lá tó fi wálé lórí tó fi kalẹ̀ fún wa tí èsì pa náà yẹ tẹ̀kẹ̀rẹ̀ tí èsì pé pẹ̀lú àwọn èèyàn lápá káàkiri inú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ń sọ fún ọ wípé kó o tó lè rí ìsìlámù sí pọ́pà a àfi kó o ṣe súnà tẹ̀lé ni o torí pé ẹni tó ní súnà ló fi ṣe ló àwọn tí wọ́n tẹ̀lé lójú ayé rẹ̀ súnà ni wọ́n fi ṣe ni wọ́n ò ṣe ṣàṣe forí sápán tó ní wọ́n ti wá fẹ́ẹ́ ti jẹ tó tàbí igi tó ní kọ́ kó ìlànà nẹ́bí kó lu islam ta lọ́wọ́ muslim wa bá nàbí náà ni sallallahu alayhi alayhi wa sallam kò rọrùn kò rọrùn kẹsọ pé kọ́wọ́ sunna ní sọlá kó nu islam kẹ wá já islam tó kù ẹ má bó kí ló tún kù lórí ebè òfìfo ló kù lórí ebè níyẹn bá sọ pé ẹ má ṣe súnà jàre ìdí sọ ni pé má ṣe islam lójijì ó ní ọmọ ṣe islam ara rẹ torí kò sí bá a ti fẹ́ pẹ́ kò sí bá a ti fẹ́ tọ́ kò sí bá a ti fẹ́ rìn bá a sọ pé a fẹ́ pẹ́ súnà ní olùsọ́lá ìgbàlè kò sí èsì torí kò ní wọ́n fi òdìdí dẹ́sì ní ọ̀gbìn náà. wọ́n fi hádìhìl àyà nínú àyà tí ń bẹ ní iwájú wa dáǹkẹ́ lọ́wọ́ yìí shahadatu min allah subhanahu wa ta'ala ìjẹ́rìí wa ń bẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ àìláyàtà máa lè ha gà dín lórí gbóhùn ti fẹ́ sí ọlọ́run fúnra ẹ̀ lọ́jẹ́rìí bẹ́ẹ̀ wọ̀ṣùmúlìhì ọlọ́run ló sì tún jẹ́rìí bí ẹ̀sìn ti pé ó kú lè máa sọ́ọ́ lè hẹlẹ̀ rẹ̀ báyìí fún gbogbo dáadáa táwọn ẹ̀dá ń fẹ́ ebi báyìí láti máa rí wípé kò sí nǹkan kankan tá tá à ń fẹ́ ìlànà ìtọ́sọ́nà lórí rẹ̀ tẹ́wà sọ pé wọnú islam wọ́n sọ pé islam ò ní kàkà lórí ẹ̀. ta ni ọ̀tún wa ni tẹ́rọ rí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni ọ̀wà ni ẹ́ bó ni lórí ọmọ ẹ̀dẹ́ yẹn ti fẹ́ ni ọ̀rọ̀ jama ẹ gbogbogbò kọ́sì tí ayé tà ń tẹ o ẹ lọ béèrè lọ́wọ́ ní kọ́sì kọ̀ọ̀kan ẹ tó tẹ̀lẹ́tẹ̀lẹ́ ẹ béèrè pé kí ni àwọn gbogbo wa mú wa lọ sí láìbírì rẹ̀ náà kárí mẹkáníkì ẹnjìnírì lòún ṣe ẹni kó mú wa lọ sí láìbírì rẹ̀ kárí mẹ́sìn lélẹ́yìí ṣe ẹni kó mú wa ń so ní láìbírì rẹ̀ kárí so education lélẹ́yìí ṣe ẹni kó ń so nínú láìbírì rẹ̀ pure science lélẹ́yìí ṣe ẹni kó ń so ní láìbírì rẹ̀ kọ́ wa ṣàlàyé fáwa ìpìtọ̀ láìbírì òun ni tóun ti lè máa ka gbogbo nǹkan lọ́ọ̀ lélẹ́yìí ṣe ẹ̀sùn ẹ bá dé ọ́fíì àánú àwọn tí nǹkan máa ń pọ̀ lọ́dọ̀ wọn ni lọ́ọ̀yà àwọn ìwé ìròyìn àtijọ́ kan yóò wá lọ sí kọ̀ọ̀tún kọ́pì rẹ̀ tàwọn ìwé ẹjọ́ Amẹ́ríkà yóò ti pọ̀ tó kọ́ bí yọ bá dẹ̀ ìwé constitution kan lọ́wọ́ amẹ́ndì ìgbà kan ètò amẹ́ndì ìgbà kan gbogbo ẹjọ́ àlọ́ ṣe pọ̀ tó kọ́ bí jọ agbárí lásán ni ṣebí náà ló fi jẹ́ pé amendment fi ṣe kí ni oníbi ń ṣẹlẹ̀ sí adjustment fi ń ṣẹlẹ̀ tí bá gbárí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ibi tí wọ́n rúrí dé ibẹ̀ ní sẹ́lómi ń tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n sẹ́nìkan sọ́wọ́ lè máa pa àpín tó lórí fẹ́ẹ́ dà tó tóbi ọlọ́run wallahi kò sí àlà ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ọlọ́run máa tọ́ dáa aláàánú lọ́lọ́run ọba tí ó fún wa níròyìn pẹ̀lú gbogbo tó kálukú wa sí i láti ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ pé sí kí ló dé tà ń tanra wa náà tẹ́tẹ̀ bó kéjì kápá ti ń ṣẹlẹ̀ sí wa nàìjíríà ni wallahi wa rabbil káàbà wa billahi wa tallahi wallahi dẹ̀ bó kéjì ọ̀kápá níbi iná lẹ́yìn náà ti dáwọ̀ ọdún kẹlónìí ọdún kọkàndínlógún àbí lẹ́tí ń bà bọ̀ kí wàá ní kí ni lẹ́bùn yín báyìí náà ní sí lédè lágbáwá ẹ̀ mọ lẹ́bùn yín sọ́ọ̀t fà rọ sífù odò níta àgbà náà nù. àlìsọ́tẹ̀ lómi ò odò kẹlẹ̀ lọ́wọ́ àbí sọ́wọ́ ẹ̀ sàgàrí àti babagídá wọn ti sẹ́ẹ̀dì tó dé ìjọba kí ni wọ́n lò ìjọba àbàtẹ wàá ẹ lọ bí báyìí ká lọ sí báyìí ló kọ mi wọ́n sì ní ẹ wo ìjọba àbàtẹ wọn wọn ọdá ìjọba àwa ara wa ìjọba alágbádá gbolẹ gbàgbádá dé báyìí kí ẹsẹ pé torí gbàgbádá dùn pa nǹkan mọ́ sí torí sẹ ẹ mọ bó nílò àwọn nílò ìnáwó lé wọn bó ni wọ́n ti dé wúrúwúrú wọn lọ sojú wúrúwúrú bí ìnáwó lé olú onílù e- èéfẹ òde wọn lójú ara torí wọn lọ fẹ òde olóde lójú ni abólóde fẹ lójú ni wọn èsì sábà wọ bùbá yọ wọ agbádá ni torí tọ́ba ti yí gbogbo ó ti pèlú yí gbogbo ẹ̀ pọ̀ agbófẹ́ dàrú yóò yí lù sábẹ́ agbádá ẹni ọlọ́run yọ òdìlé kó tó mọ̀ pé bàbá olú ni <laughs> ọ̀dọ́ ti jì ọ̀gá lùkù ti gbéjà òfin ẹ̀sìn ọlọ́run ló lè yanjú ẹ̀ wàláì òfin ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n tí yàrá bá ti fòfin ẹ̀sìn ọlọ́run yanjú ẹ̀ ìyọ́kẹ́ máa sáré yẹn dànù mélòó mélòó gbà táwọn yẹn ti ń takò sọyẹ pé láàrin ara wọn náà lọ́lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ló tún ti máa gbé dìde pé àdínkù ọ̀tọ́kọ̀ yẹ. ẹ̀rí bọ́yá iná gbọ́ ẹ wo fídíò obìnrin kan tó péjì nínú church tí wọ́n kọ́ dẹ́mu gbogbo iṣẹ́ táwọn yẹn ń ṣe church lónìí. gbogbo àwọn aṣọkáṣọ táwọn yẹn ń wọ̀ wọ́n tó jẹ́ pásítọ̀ ó ní wò gbogbo ti tó wájú obìnrin yìí ó ní wọnyá rẹ̀ wọ́n bó ti wọ́n ti ṣó rẹ̀ ní fídíò bó ṣe wọ aṣọ báà tó ṣe pé dàjẹ́ ọyàn sókè ló fi sílẹ̀ ní pásítọ̀ sọ báyìí tó tó pè ṣé ń wọlé iṣẹ́ sẹ́ni ilé eku ni subhanallah ẹ̀dá kun ẹ ẹ̀dí apadà sínú islam islam ní ọ̀nà gidi tó lè yanjú gbogbo àlámàlì ọ̀bẹ̀ dé ni ẹ wá wò ó mo ṣe wí hùn ẹ wọlé ẹni tó kéré jù nínú àwọn olùmọ̀ wa láwùjọ wa lọ tẹ wa lọ wò bíá ah, kọ́ọ̀sì wò lẹ́yìn ṣe ó ní ah, education ló ṣe kò sì ṣe islamic study bẹ́ẹ̀ ah ẹ dàpọ̀ àwọn kùránì tẹ kó jọ yìí bóòlù ti bóòlù ti akọ̀ tó báyìí aaayin ah, eléyìí èsè kùránì àwọn díànù ní bọ́kì bọ́kì èwo ni àwọn volumes oríṣiríṣi. wọ́n sọ fún baálẹ̀ ní ìjẹta àbánà wípé àwọn dictionary ti kan bẹ sọ́jà arabic dictionary tó ti gbé bí ten fifteen sixteen volumes ni wọ́n. tẹ́ ń wo pages ti bẹ́nu mi bóyá seven hundred eight hundred pages pé wọ́n á rí volume sixteen fifteen fourteen seventeen pé wọ́n jẹ́ dictionary pa èèyàn mọ̀ pé èdè lágbáwò ìdílé tó jẹ́rẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n lọ sí kọ Bible, ọlọ́dún mẹ́rin ọlọ́dún mẹ́wàá ọlọ́dún gbogbo ẹ̀ ajájá wo láì fi ìtòkú dé ká fà mọ́ bọ́ta ni torí bọ́lọ̀ ní bá wa tẹ̀sí wa tọ́ ọba dé ká sọ fún mi ní Kánò ó wò pé ṣé Islamic books ní gbogbo eléyìí subhanallah sọmọrí tíra mi thirty volume tíra mi sixty volume nínú ẹ̀sìn náà sẹ́ni kankan tó ní sọ̀tọ́nà yẹn kò sẹ́ni tó ní islam ló ṣe kí ni o òun náà ló ní oore yìí nínú sáàbì ọlọ́wọ́n bá pípọ́ lọ́wọ́ kó fẹsẹ̀ mi àtẹnu kankan wá nílẹ̀ níbẹ̀. bákan náà wàhílì kọ́bọ̀ ya hùn níbẹ̀ ni wọ́n ti lè rí ọ̀rọ̀ ara wọn yanjú gbogbo àwọn issues tó bá ń ṣẹlẹ̀ níbo láti yanjú ẹ̀ nínú islam yìí ni ọlọ́nkú rẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ fún wa pé islam ló lè yanjú ẹ̀ torí pọ́lọ́ ni máa ń fa ọwọ́ kan náà bí kìtà lè ní iṣẹ́ ọlọ́run ní kò sí tá à ń sọ nínú síra gbogbo nǹkan láti mẹ́nu bá. wẹ́n ní ṣáì kò sí kankan ilẹ̀ ìjẹ́nà kọ̀ọ̀sà inú pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ wọn ọlọ́run ọba lọ́wọ́ tí wọ́n tẹ́lẹ̀ gba ọ̀dọ̀ ọlọ́run ọba lọ kò sí. síbẹ̀ ẹ̀rọ máa yá wa ìkan nínú àwọn pásítọ̀ church of yahoo báyìí tába ti sọ̀rọ̀ báyìí tába ti sọ̀rọ̀ ká ah, islam tó fẹ́lẹ́ ah, ó tún dá sílùú yìí tó ti wọnú wọnú wọnú yìí ó tún dá sílẹ̀ ó tún dá sílẹ̀ yìí ó ti wé sí ọ̀pọ̀lọpọ̀ àsìkò nínú kìrìsìtẹ́nìtì ẹni tó lọ sí school of bible nìyà o ẹ̀dá kan wá sọ ẹni tí ọ̀lọ́ ara ọmọ máa jẹ́ ayíkà ọ̀dà mo ti sọ mí náà ìmáàmù ní nìbàdàn Ibrahim lórúkọ wọn jẹ́ ni àbí ní tírú wọn yẹn tí wọ́n fi kóònù kìrìsìtẹ́nìtì ẹ̀mọ́ kó nítumọ̀ àbá àwọn abájáde sọ̀rọ̀ dà sí rí ní Áfíríkà ni sáà wàá mọ ipa tó kó ní èdè yorùbá ni sáà mọ ipa tó kó nípa kìrìsìtẹ́nìtì láti tú báyìí sí yorùbá ni ọmọ ọmọ ọdún wa ṣe kíni o ọwọ́ àǹtí mùsùlùmí wọ́n di odidi márùn ní bàtà báyìí láwọn àdúgbò. àwọn yẹn dé college of Sharia ní Sókótó ní a library lélẹ́yìí ah, bẹ́ẹ̀ bá jókòó tẹ́lẹ̀ ìtẹ́yìn ikú ìgbẹ́yìn ó lè ka títí níbẹ̀ báyìí. ẹ káàkiri káàkiri tẹ́ ẹ bá wọlé ẹlòmíì báyìí tẹ́ ẹ bá wọlé ẹlòmíì ẹ pè á àwọn tíra tó jọra ẹ kún ẹ bú ẹ bú àwọn èèyàn wọn fi ẹyọ kan ní bó ti wà tó fẹ́ gba tó fẹ́ gba kìnìún kankan ìlànà sáà yìí ẹyọ kan ní ẹyọ kan báwo ṣebí ló pé tó wọ bíi sáà ti lọ yìí ẹyọ kan náà gbogbo èrè orúkọ yẹn tá a bá ti fàyọ orúkọ tó ń kọ sí lára lọ yẹn ò ní pé mọ́ gbogbo àwọn iṣu sì ta ní máa kó bọ̀ wá ní islam tí ẹ wá fi dé islam wò pé wọ́n tiẹ̀ máa ń janú sọ̀rọ̀ pé islam gbogbo nǹkan lọ́dá sí gbogbo ẹ̀ islam ti yanjú. ṣé e máa gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mẹ́sìn lásìkò táwa islam ti dá sí ká gbé obìnrin ká gbé ọmọ nínú oyún nínú obìnrin kan kálá fẹ́ gbé sọ́dọ̀ ẹ̀ lómi kí ni islam kódà ká gba àtọ ọkùnrin ká lọ gbé sábẹ́ ìyàwó rẹ̀ kí ni fífi àti islam kọ̀dá ó ní ní kíra bẹ lórí gbogbo àwọn kẹwọn yẹn. ẹnìkan bá máa sọ fún wa pé islam ojú ẹ̀ dúró dájú kó tọ̀ ní òríran ó tọ̀ ní òríran rárá. tẹ bá ti gbé wa lọ sí iléeṣẹ́ rédíò iléeṣẹ́ tẹlifíṣàn ẹni kó kálukú máa túlẹ̀ ká máa dàálẹ̀ ká máa tún sàbáyì ká máa kó àwọn ẹ̀rí tó tinú ẹ̀rí wá àwọn ọ̀rọ̀ tó gbọ́rọ̀ mi. Ah, ọlọ́run ò sábà ti béèrè béèrè bíi mélòó kan lọ ni wọ́n ní ti wọ́n sòdò torí délé yìí yíyanjú gbogbo àwọn ìṣesí àwọn iṣu tó bá jáde àti àwọn mọ̀ṣáàkìl àwọn ìṣòro tó ṣẹlẹ̀ gbogbo ẹ ti wà nínú Islam ilẹ̀ àǹtẹ̀kù mẹ́ta àtàlìkì amọ̀lọ́wọ́ fìdí Islam ọmọ yẹn jù ẹ̀ ewu gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn medical doctors lágbàáyé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí ọwọ́ bọ ọ̀rọ̀ infertility láwùjọ kí ló ọ̀rọ̀ àìrọ́mọbí àìrọ́mọbí kí ni ìṣòro ti ń fana nínú màtọ́lọ́ fún wa wọ́n gbìyànjú gan wọ́n rí ìdá mẹ́ta ìdá mẹ́rin ọgọ́rùn-ún kó mẹ́ta mọ̀ seventy five percent láti wọ́ ọ̀nà láti fi yanjú kí ni o infertility ìṣòro àìbímọ wọ́n ní ṣùgbọ́n twenty five percent yìí ọ̀dà ìkọ́ fẹ́ lọ́jú àti ẹ̀mọ́ báwo la ti fẹ́ ṣe àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nínú ẹ̀sìn ni pé hundred percent ń bẹ lọ́dọ̀ tiwa hundred percent wà lọ́dọ̀ tiwa sẹ́ẹ̀rí twenty five percent tí ò yé yíyẹn à ń fi àyà kan gbólóhùn kan bíbí méjì mẹ́ta láti sàlàyé ẹ̀ nínú Kùránì ọlọ́ni wọ̀nyẹ́ jẹ́ àlùmọ̀ yẹ̀ṣẹ́ àkéyìmọ̀ òun ó tẹ̀ tọ́ bá wò lákàn ọ̀rọ̀ yanjú ti wàhálà àti ọlọ́lẹ́ tọ́ bá wò òun òun á tẹ́ lágàn ẹ̀ ẹ́ ṣe gbogbo tẹ́sì nẹ́gẹ́tífù náà gbogbo ẹ̀ yàwó iṣẹ́ ìdààmú yẹn mọ́ tọ́lá ìfútọ́lọ́ òfin oore tọ́ bá lóore fún ọlọ́run ọlọ́run bá kó sànú fẹ́mi àtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa wọ́n kó wa fún ọlẹ́ fẹ́ràn lẹ́kọ́lẹ́ zaman ó wúlò fún gbọ́ ìgbà wọ́n mọ̀ káàní àti ogbà yìí la yahtajuna bihadhihi la yahtajuna ba'dahu ila shari'atin ukhra àbùkátà òfin kan mọ́ lẹ́yìn rẹ̀ òfin wọn látọ́ bùkátà tófin bá ti ṣèlú sáà nàbí òṣèlú sallallahu alaihi wasallam ṣé ṣé Umar òṣèlú lẹ́yìn rẹ ni ṣé Usman òṣèlú lẹ́yìn rẹ̀ ni ṣé Ali òṣè òṣèlú lẹ́yìn rẹ ṣé Muawiya ọba ni àti gbogbo àwọn tó ti fọ́n tó gba ìjọba. gbogbo bá a ṣe máa ń ṣe akọ̀wé ọ̀rọ̀ ètò àwọn ọmọ ogun láyé Umar wọn gbogbo àwọn òfin pé báyìí la ṣe fẹ́ kẹ́ ẹ máa ṣe báyìí la ṣe fẹ́ ká máa ṣe báwo ni ó ṣe dé gbogbo ọwọ́jà mùsùlùmí àbáwọn ọmọ òrùn gbìyànjú lágbègbè yẹn gbogbo ẹ̀ náà pátá lábẹ́ kọ́ọ̀lá lọ kọ́ọ̀lá rọ̀ṣù náà kọ́lọ́n kọ́ bá san gbogbo wọn lẹ́sàn-án lóore o. àwọn ilé akitami tàbí kéèyàn sọ pé àtúntò bùkátà ti dí àkàn á ti dírà kankan mọ́ mọ́ lẹ́yìn Islam kọ́lọ́n ti dàbá bukata ilá kitabi كتاب ينزل ilá rọ̀súlì رسول ba'da rọ̀súlì sallallahu alaihi wasallam bí àbí tíra kan wọ́n tún sọ̀kalẹ̀ lẹ́yìn ànábì tàbí wọ́n tún bójú tẹ́ka dìde lẹ́yìn ànábì sọ̀tọ́lá kò jọ mọ́ kò sí mọ́ gbogbo lẹ́kùn àwọn ànábì ọlọ́run tí wọ́n wà ó ti tì í àbí tó ti wá sáájú kánàbí ò tó dé yẹn ànábì Ìsá alayhi salatu wassalam wọ́n ti wá sáájú kánàbì ò kì í ti sóhun lólùgbẹ̀yà àwọn ànábì tó róhùn ti wá àbí ní ìsìn lápẹrẹ ìgbà tá a dé bíbà yìí tọ́jẹ́ pé a bá bàbá alágbẹ̀dẹ ní bíbà yìí àwọn ti dé sí bíbà yìí ṣùgbọ́n dídé wọn tí wọ́n dé àwọn ọba wọn tí wọ́n ṣe kíni o nígbà tí wọ́n fi dé ìgbà tí wọ́n dé tí wọ́n lè pé àwọn ò tí ì dé lápẹrẹ wọ́n wá tún bọ́ síta lọ sí nìkan nígbà padà tí wọ́n dé báyìí wọ́n lè pàwọ́ náà ṣe kíni o àtìdé ǹjẹ́ dídé tí wọ́n dé lẹ́yìn wọn yẹn ó túmọ̀ ni wọ́n dé gbẹ̀yìn ni kò túmọ̀ ni wọ́n dé gbẹ̀yìn wọ́n ti dé tẹ́lẹ̀ kápẹ́ àbá máa ń kọ orúkọ síbi kà wọ́n ti kọ orúkọ bóyá ọ̀dà aláìn lórúkọ tí wọ́n ṣe kíni o bóyá ní ìbá wa wọ́n sọ pé tó àwọn ni wọ́n dé gbẹ̀yìn ráhùn ní rárá o èmi kọ́ ni mo dé gbẹ̀yìn ẹ lọ wò wí tàbí orúkọ nàmbà wán ní mi lórúkọ mi wà tàbí nàmbà tù ó túmọ̀ ìgbé ànábì Ìsá aláyhi sàlám tó bá dé gbọ́ kò ní jẹ́ ànábì gbẹ̀yìn ànábì tó ti wá sáájú ànábì sọ́lá náà ló ṣe kíni o òun náà ló ti jẹ́ ànábì wa Muhammad sọ́lá ọlọ́run ti ní ànábì ìgbẹ̀yìn pátápátá àbùkátà tó ti sẹ́ka tó tún sẹ́ gbélé ti ma. bàmá mi nǹkan bí yẹtì tẹ̀jí dò kò sí iṣu kan tí ó máa jẹ́ tuntun tẹ̀jí dò sẹ́tìrì àwọn atájọ́ máa kẹ́kọ̀ọ́ látara jẹ̀dí. tó bá sọ pé al-mustajaddatul umur àwọn ọ̀rọ̀ tuntun tuntun ti ń ṣẹlẹ̀ àwọn iṣu tuntun ti ń ṣẹlẹ̀ ó nìyẹn pọ̀ dáadáa tẹ́ máa rí i lámúdásí nǹkan tó pọ̀ kan gbogbo àwọn ọ̀rọ̀ tuntun yẹn kò sí irú iṣu bẹ́ẹ̀ tí ó wà wọ́n máa nà sí láti dẹ́ńsìlù ilà yọmi kìyàmù kò sí ṣẹlẹ̀ kan tí ó ṣẹlẹ̀ sísọ̀kalẹ̀ kankan tí ó sọ̀kalẹ̀ kan nínú àdáwò kẹta bọ́rọ̀ kẹta ní ṣèṣe kan dáàlì kìyàmù òfin dé ilà wà fi ṣẹ̀rí àti muhammad sallam halluha yíyanjú ẹ̀ ti فيما يحسن الاستنباط والاستدلال في الأحكام والقضايا ṣùgbọ́n bí jíìzù wa tí sòrò wa oníkẹta ni tó fẹ́ fàdájọ́ yẹn yẹ fún wa tá a fi gbọ́ yé pé ó kéé aya ń tọ́ka lórí nǹkan báyìí hadith ń ṣe kí ni o ń tọ́ka lórí nǹkan báyìí nígbà tẹni tí ń bẹ nítòsí ọba ti jẹ́ni tó mú mi ìmọ̀ ní gbogbo sẹ́mọ̀ pé bẹ́ẹ̀ ni sòrò ti ṣẹlẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá tẹ̀síwájú wọ́n padà rí olùmọ̀ tó tí ó ṣe kí ni o yóò lè ṣàlàyé rẹ̀ fún wa torí tọ́lọ̀ sọ ni pé fàdíra já ahùn amúrò mílẹ̀ amúlẹ̀ awìlẹ̀ kọ́fì àdáhùn rẹ̀ ọlọ́run tí ọ̀rọ̀ bá tẹ̀lẹ̀ sí wọn tó bá tí ìṣẹ̀lẹ̀ ká bá tẹ̀lẹ̀ tó dé wá bá wọn mílẹ̀ amúnì bóyá ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú fọkànbalẹ̀ fàyàbalẹ̀ ni awìlẹ̀ kọ́f tàbọ̀rọ̀ payà ló tiẹ̀ tẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ yẹn wọ́n bá sẹ́rí ẹ̀ padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú wípé kí lọ́lọ́run fi ràn. wà ilà kúlì amúlì mi nìhùn tó bá sẹ́rí ẹ̀ padà sọ́dọ̀ àwọn aláṣẹ wọn tí wọ́n jẹ́ olùmọ̀ làálímà wọ́n lẹ̀rí ìnáyà sáńdé fún àwọn mi nìhùn. ẹni tí ó fa ìdájọ́ yọ fún wọn lórí yíṣu yẹn ìbá sì mọ̀ tí ó fàdájọ́ yọ fún wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ agbárí wa làfẹ́ mọ́ fi ti kàn. kódà ìlú mi èmi ò ní máa sáàsì lọ ni èmi náà ní máa sáàsì tèmi náà lọ nǹkan náà lájọ ni ọ̀yàtọ̀ wọ́n jà parọ́ sanra wa o tèmi ó ní phd rẹ ni èmi náà ní phd lọ́wọ́ ibi tí wọ́n ti ń na ọ̀tọ̀ọ̀tọ̀ ni ipò tó sì wà fún kálukú àti ìtọ́ wà fún ní kálukú ọ̀jọ̀ra wọn tèmi dìgírì rẹ lásán ló ní lọ́wọ́ èmi náà ní lọ́wọ́ ẹni lọ́fẹ̀sẹ̀ wọn tẹ pẹ̀lú ẹ̀wù náà ọ̀tún máa ti yẹta náà ni èdè òtí ẹ̀ ní rẹ ọkọ́ lóun ti yẹta fún yìí àbí kùránì lásán lókè o ó ti ké kùránì lọ́wọ́ amójú ràn dáadáa yọmọ dẹ aba salamu aleykum aba ẹlẹ gbogbo lẹ kọ wọbẹ ẹ yọmọ yọmọ ga ni yọmọ kú tòfin ẹsìn Ọlọ́run gbogbo nǹkan wọ̀nyí ló ti yanjú o Ọlọ́run tó bá jẹ wípé wọn bá sẹrí ẹ padà sọ́dọ̀ òjì sẹta báwọn tí wọn jẹ olùmọ̀ nínú wọn ni àwọn tí wọn fa ìdájọ́ yọnyẹn bá fa ìdájọ́ fún wọn jáde nínú rẹ̀ tí kì í bá ṣe àánú Ọlọ́run ọlọwọlọ àfọkùnrin lọ àlejò tí ì bá fi ọlá Ọlọ́run lé lórí wa rahmatuhu àti kẹrẹ la taba'tumu ash-shaytana illa qalila ẹ bá tẹ̀lé shaytan àti díẹ̀ báyìí ní bá kú kẹtó tẹ̀lé shaytan àdìpá wa náà àwọn olùmọ̀bẹ láàrin wa jàmọ̀ sẹ́rí àlámọ̀ rí bí ọ̀pẹ títajọ́ òye wa lọ sọ́dọ̀ ọ̀wọ́n ẹ má jàmọ̀ fabárí sí ẹ ọ̀sán kótó di pé yọ sọ̀rọ̀ ẹ jẹ́ kémi ọ̀kọ́kọ́ sọ̀rọ̀ náà bíu tèmi lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bíu kọ́ la fẹ́ sọ ọ̀rọ̀ bí òkọ́ làwa fẹ́ sọ experience tèmi lórí ọ̀rọ̀ yìí ìyẹn kọ́ làwa fẹ́ lò ẹ wo psychologically àníyàn fi ṣe lu ṣẹ̀ríà scientifically àwọn òní tá a fẹ́ fi ṣe lu ṣẹ̀ríà qala Allah qala Rasul hadha manhaju salafina salih táwa bùkátà dọ̀rọ̀ rẹ̀ sì ni kì í sọ̀rọ̀ agbárí. fa idha tawaffara ahlu al-ilmi wa ahlu al alẹ́dínà tẹ̀tẹ̀wọ́fọ̀rọ̀ fi hìm ṣòro tó lè ṣe hàn tí wọ́n bá ti wá rí àwọn tí wọ́n ń bẹ lára wọn dáadáa àwọn tí wọ́n lẹ́sọ̀ fún wọn jẹ́ni tó lè gbìyànjú mú dájọ́ wá nínú ẹ̀sìn tí a bá ti rí wọn àwọn tó ti pé àwọn májẹ̀mú yẹn ọ wà lára wọn. fa inna hadhihi shari'atu fa inna hadhihi shari'ata kamilatun sharia yìí pé o wa fiha halul halul mashakil kulliha gbogbo iṣu sí gbogbo òṣòro tá a bá nílò lè yanjú وإنما يحصل يحصل النقص من ناحيتنا agbègbè tiwa ni ìdẹ́kù ti máa ń ṣẹlẹ̀ ìdẹ́kù lọ́dọ̀ tiwa ni kò lè ṣẹlẹ̀ sí sẹ́ríà àwa la àmàdájọ́ نحن من ناحية قصور العلم وعدم إدراك ما أنزل الله سبحانه وتعالى lágbègbè pé máa wá kúrú àti bí àtúlẹ̀ àlóye tá a fẹ́ fi lé bàbá ń tọ́lọ́ ọba ìlẹ́jọ́ lásọ̀kalẹ̀ ni mo fọ́ ọlọ́wọ́ bá ti gbà rẹ̀. àwọn من ناحية الهوى tàbí lágbègbè ìfẹ́nu nígbà míì bí an yakuna hunaka hawan yusrifu anil haqq nígbà míì ìfẹ́nu lè sáré ẹlòmíì kò níbi òdodo yóò gbé lọ síbi ìfẹ́nu gidi tààràtà yóò wá dẹ̀ntó sí pé ọ̀rọ̀ tó yẹ kó sálàyé fáwọn èèyàn ló ti sọ lódodo yóò bá yí àyùmọ́ máa ń fa ọ̀ tẹ̀kọ̀ pé bàtà níbi sallallahu alaihi wasallam tó ilà ní sọdakọ́tì jàìyà kí ni ìtumọ̀ rẹ̀ sọdakọ́tì kí ni ìtumọ̀ sọdakọ́tì nàrà kí wàá ní jàìyà ìsàn ẹnìkan wá ní ilà ní sọdakọ́tì jàìyà bí ẹni tó bá kó obìnrin ti sàrà káwá kìrìtì ìyàwó ní sàrà yàtọ̀ pé <clears throat> àìmọ̀ nǹkan kan náà ni àìmọ̀ nǹkan ni lóbi wá mú járí abẹ yẹn lọsọ di kí ni o ọsọ di orúkọ lágbègbè pé bóyá èèyàn ní jẹbẹ lóbìnrin a sì mọ pé járọ ọyẹ jìrì ní ìlú ní bẹẹbù nìyẹn nǹkan tàn òun náà ni tàbí nǹkan lọ tàbí nǹkan sáré àlìjáríyù eré ni wọn ń pè bẹ́ẹ̀ subhanallah wọn bá ní mi sadaqati jari àbí kéèyàn ti sàárà ìyàwó tọ́ba ní gómìnà ní ma ọ̀dọ́ ẹni tó lọ wọ́n kàn lẹ̀ mọ́nú ilé ni ẹfẹ nìkan nu lé yìí tẹsí wọn yìí pé bọ́n ṣe rí wọn ó ṣe lò ṣé wọn sanwó ẹ̀ ní àbó wọn fún ọ̀fẹ́ tẹ́lẹ̀ kó wọn àyèmọ̀ ló tún wọn ṣe kí ni o tó tún rẹ níbẹ̀ níbẹ̀ wà ilà fàhádà dínú sọ́ọ̀lì hàn wọ̀ ṣáàmìlò wọ̀ káàmìlò ẹ̀rí ẹ̀sìn wa yìí káṣọ òdodo wọ̀nlẹ́ ẹ̀sìn tó dáa ni. ó ti kú kẹ́kẹ́ ó ti pé ọ̀dẹ̀ abúlé aláwọ̀ bíi fi ẹ̀sìn kó o lára gbogbo nǹkan mi tọ́yàtọ̀ sẹ́sìn ìlà àǹtẹ̀kù màtìsá títàlì kìyàmọ̀ òfìdí. ìdá má amìlà ti bí hin hakul amal hakul amal wọ́rọ́jà ilé yìí fi òmò ìhà lópin ìgbà tọ́ba jẹ́ pé èèyàn bá ti dúró sí i téèyàn ti sẹ́ pẹ̀lú ẹni pàápàá bó ti ká ti sẹ́ téèyàn ti sẹ́rí síbẹ̀ ní gbogbo wa ìṣe láàrin wípé òfin ẹ̀sìn yìí wàlọ́ọ̀hìn òfin ẹ̀sìn tó pé sálìkì àmọ́ ọlọ́wọ́ fi dé òun náà ni ó sì máa wúlò ibi báyìí ni àádùn sí nítorí àsìkò wa tí ó ti lọ àbí Allah subhanahu wa ta'ala kò sí àánú fún ìlànà àtẹnudọ́ ọ̀gá wa هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تبرئ عن النجم والبركه نعم وتبرئ عن سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته